ẹnjìnìá igo ẹ káàárọ̀ sà àbẹ ẹnjìnìá igo náà ti sùn ṣáwọn ẹni ẹlẹ́ni àgbà ti dé ṣé mọ̀ wá ní sùn ni. mi ò tí ì sùn o. ẹ tí ì sùn bọ́lẹ́ tí ń bá wa sọ̀rọ̀ ńkọ ẹnjìnìá igo. ẹ ṣe ń jí sí ojúmọ́ rẹ nílẹ̀ Oòduà làwa wà o. ìwọ ló tún jẹ́ bẹ́ẹ̀. ojúmọ́ yẹ Nàìjíríà ní ilẹ̀ Oòduà. òkè Nàìjíríà lè wá God bless you ẹ bá wa dúró síbẹ̀ ọkùnrin yọmi ò ní pẹ́ ṣe tán ọkùnrin yọmi ẹ káàárọ̀ sàbọ́lẹ́ tí bá wa sọ̀rọ̀ ẹ káàárọ̀ o. yes sir. like Abuja lu Nàìjíríà láwa. àwọn lówó ló tún pọ́n ní ẹ̀yìn ní kinní kan ẹgbẹ́ kinní ìwà àbálọ́ ṣe ń sọ ọlọ́wọ́n náà wá tún Nàìjíríà ṣe ẹ ṣe gan. so uncle Yomi ṣé lóòótọ́ lóòótọ́ ni ni àwọn ọkùnrin jẹ́ polygamous by nature. ok ẹ lé ọmọdé ara tèmi o gbogbo nǹkan tí èèyàn individual ni perspective olúkálùkù ni èèyàn fi ń ṣe nǹkan nílé ayé yìí pé nǹkan pé nǹkan pé nǹkan ọ sọ pé nǹkan wà right èèyàn lè you might be sincerely you might be right and you might be sincerely wrong àwọn nǹkan kan wà tó jẹ́ pé tó bá sọ pé nǹkan yìí nǹkan tó àṣà ni to some extent ó lè má jẹ́ nǹkan tó tọ́ hmm. and wọ́n sọ pé ọkùnrin wà polygamous in nature bó ṣe rí sọ́kùnrin ìyà tó kọ sọ́kùnrin ló kọ sóbìnrin ó wá èèyàn gangan ló wá máa tún èrò ara ẹ̀ tò ok mo kàn kí n kàn cite example kan sọ pé kí wọ́n sọ pé èèyàn jáde láti ilé olówó ó jáde láti ilé olówó míì pé ó máa lówó. Hmm tó bá ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe láti lówó owó yẹn ò ní ní owó yẹn. Hmm. the same thing to the same thing to apply nìyẹn tó bá nọkùnrin wà polygamous in nature you might decide not to be polygamous and you might decide to be ó kù sí ẹ lọ́wọ́. èmi mo dẹ̀ fẹ́ sọ tá lọ sínú ìwé mímọ́ náà gẹ́gẹ́ bí onígbàgbọ́ tá wo gbogbo àwọn ọkùnrin tí ọ̀sán tó ó ní ọkùnrin tó ní ìyàwó mélòó mélòó nínú bíbélì kí ni ìgbẹ̀yìn wọn. Hmm. hmm. a sọ nípa dávidi dáfídì tó gba ìyàwó ráyà um, yes kí ló padà kí ló gbẹ̀yìn sí tí kò máa ṣe pọ́lọ́ nífẹ̀ẹ́ kí ni ó gbẹ̀yìn sí abrahamu bàbá àgbàgbọ́ òun náà ó ní tiẹ̀ tó hmm. ṣẹlẹ̀ sí nǹkan tèmi èmi máa ń sọ gẹ́gẹ́ bí ọkùnrin no matter what in life self discipline òun ló jà jù lílé ayé yìí. and any anywhere tí anywhere tí bá ti ń sọ̀rọ̀ i always give mo máa ń fi ara mi ṣe àpèjúwe mo ní tí mo fi gbọ́njú tí mo bàlágà gẹ́gẹ́ bí ọmọkùnrin mi ì mọ ọmọ mi ì mọ obìnrin mímọ obìnrin tí mo ń sọ pé ìbálòpọ̀ títí tí mo fi fẹ́ ìyàwó. gbéyàwó at the age of thirty three mo dẹ̀ bóbìnrin kankan sùn títí dé ní ó dẹ̀ ti ń lọ sí marriage mi ti ń lọ sí eleven years mo dẹ̀ ti bóbìnrin mi sùn. kò ṣe pé kò ṣe pé mi náà kò ṣe pé mo mọ̀ ọ́ ṣe bọ̀ mo pinnu nínú ọkàn mi pé àwọn nǹkan yóò lè wáyé. Hmm, yes. mo láìkì nǹkan tó sọ yẹn pinnu pinnu ó ní agbára. Yes. Yes, they are, attract, they are attraction everywhere. I see women every day. They are attracted to me. Kò wọ mo ti ìpinnu ni téèyàn bá ti pinnu ó dàbí ọmọ tó lọ sí school ni tó bá ti pinnu pé first class lòun máa mú jáde kò sí nǹkan tó máa distract ẹ. Hmm. Because gbogbo kinní náà ó ní kò ń ṣe ní gbogbo nǹkan tá a ṣe yìí kò ń ṣe ní ní ọjọ́ ọ̀la ni kí la fẹ́ filẹ̀ fọmọ tàbá lọ. Hmm. kí náà fẹ́ sọ nípa tiwa tàbá lọ à bàbá lágbájá à ìgbà tó wà láyé à hmm. ológun ni o ìgbà tó wà láyé kò mọ kò mọ kò mọ obìnrin tí wọ́n ń bọ́ pátálì díẹ̀ o. gbogbo nǹkan mo ṣe sọ ìpinnu ní self discipline kò sẹ́ni kò sẹ́ni tí òun kò sẹ́ni tí òun tí òun kí ó ṣe nǹkan tá à ń sọ yìí o bọ̀ wá wò pé nǹkan téèyàn bá fẹ́ ṣe wá wò pé nǹkan tí mo fẹ́ ṣe yìí ibo ló máa ibo ló máa yọrí sí kí ló máa gbẹ̀yìn ẹ̀. kí ló fẹ́ gbẹ̀yìn ẹ̀ kò ń ṣe ìgbádùn ìgbádùn yìí kọ́ ni o bọ̀ ìgbẹ̀yìn yẹn gangan ni kókó an social media this day ẹ̀rọ alùjára ó ti jẹ́ kí because gbogbo ayé ìgbà yẹn kò sí information tó jáde tó jẹ́ pé wọ́n máa tètè gbé jáde tó sọ pé àwọn bàbá wa bọ̀ nísìn information ti wà tó jẹ́ pé kẹ́ mọ̀ social media ti gbé nǹkan jáde but we ourselves as individual a ní láti discipline ara wa wọ́n ní nǹkan téèyàn ò bá fẹ́ jẹ èèyàn ò run mú you don't you don't go èèyàn you you don't go near it ìtẹ́yàn bá lè ṣe tó bá tó bá ti ìwọ tó bá ti pinnu pé o fẹ́ fẹ́ yàwó o mọ̀ pé o ti ṣe tán láti fi gbogbo nǹkan sílẹ̀ ni. Hmm. you are not ready to take up responsibility, you don't go into marriage. bíbélì pàápàá fún rẹ sọ pé ọkùnrin á fi ìyá àti bàbá ẹ̀ sílẹ̀ you leave everything. ìwọ àti ìyàwó ẹ ni títí títí kú máa fi pa yín. yes there will be there will be situation tó jẹ́ pé nǹkan lè má nǹkan lè má gun rege bọ̀ ẹ máa jókòó ẹ máa sọ ni. nǹkan hmm. tèmi máa ń sọ fẹ́yàn ni pé the only mi the only thing téèyàn lè fi yẹra fúnra nínú ìgbéyàwó ni pé bóyá ó fẹ́ mú ó fẹ́ la ẹ̀mí lọ. Hmm. bóyá ó ti abuse relationship ó ti fẹ́ di pé ah tábà kúrò nú ẹ̀ èèyàn kan lè gbàbẹ̀ lọ o then for a while ẹ separate ẹ dẹ̀ wá ẹ wá èèyàn tó lè bá yín bóyá ẹni tó ń gbọ́ràn sí lẹ́nu tó lè bá yín yanjú ẹ̀ then you can come back and live your life again. èmi tèmi gẹ́gẹ́ bí kíní o kò sí kò sí nǹkan tó máa mọ́kùnrin tó sọ pé òun tẹ̀lé obìnrin kiri òun kọ́ is polygamous in nature is a nature you can control nature. Hmm. control nature tó bá ní lọ ibi má lọ ṣé jẹ́ pé danger wà bẹ̀ nǹkan burúkú wà máa lọ ni ó máa control ara kò dẹ̀ lílọ àǹkan tá mọ̀ ni pé gbogbo pé ìbálòpọ̀ in ordinary time ọkàn máa rò pé kínní ni má jẹ̀mú ní ìbálòpọ̀ má nǹkan tó ń bàjà àwọn nǹkan tó ń bàjà yẹn fújẹ́ nǹkan méjì ló ń bàjà ìwọ náà nǹkan méjì ń bẹ́ẹ̀ jà tẹ́ bá ti bára yín pọ̀ ó ti di méjì àti méjì ti papọ̀ ó ti kó mẹ́rin òun náà ti kó mẹ́rin. tó bá tí nǹkan bá ń ṣe ẹwọ límọ̀ pé ibi tó ti bóbìnrin kan sùn ni problem ti wáyé the other way round ó lè jẹ́ nǹkan tó dáa náà ló máa kó lára ẹ̀. o lè jẹ́ nǹkan buruku but there is a spiritual covenant to it. Emi gẹ́gẹ́ bi ọmọdé ara mi emi o èmi ò ní èmi ọkùnrin polygamous in nature i caveat ni to my mo fi caveat sí that's my own submission any other person any other person thank you so much i get that. age range wo lẹ wà ẹ má sọ age yìí o ẹ kàn sọ in between. before between forty and forty um, forty to forty-five. Okay, very good ṣé tí rí ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wọn. kẹ́rin ẹ̀ka tó gbé dadi Christopher wọlé dadi Christopher ló máa bá wa sọ̀rọ̀ nsìn ṣé mo kí torí péjì dadi Christopher hmm. torí pé blue ṣé mo pé wá blend mọ́ àwọn tó jẹ́ pé space wà ń bẹ̀ mí mo pọ́n wà ń bẹ̀ ṣá mo kàn wọ́n pé àà ah, sí ah, má wà ń bẹ̀ mo kàn pé yé dádì má wà ń but again àwọn tí wọ́n ti sọ̀rọ̀ náà àwọn tó ti ṣéwájú wọn débi ni but mo rí question kan nínú comment section mo fẹ́ sáré address ẹ̀. Can you marry a wife that caught sleeping with another man? Can you accept her back to your life? Okay, ká tó dáhùn yẹn. Ẹ jẹ́ n sáré sọ̀rọ̀ ti Uncle Yomi. Mo notice pé àwọn ọkùnrin tó wà ní age of twenty six ẹ máa gbọ́ o kò ń ṣe gbogbo wọn o but tabako hundred lẹ̀ eighty five percent àwọn ọmọ tó jẹ́ pé twenty six títí lọ́wọ́ ká sọ pé forty four ẹ bá rí wọn wọ́n máa ń síyọ̀sì gan tó bá ti kàn án relationship o nínú ọdún yìí lásán ẹ má jẹ́ tàn yín mi ì lọ wẹ́dí ara mo ti lọ wedding méje nínú ọdún yìí ìtí mo tún ráyè lọ ní o at least mi ò lọ sí mẹ́rin mi ò lọ sí mẹ́rin mo lọ sí méje nínú ọdún yìí so àwọn ọmọ twenty six yẹn títí lọ wọ àwọn ọkùnrin tó wà ní ti age of forty four ṣó ti yẹ wọ́n serious gan when it comes to wọn ò fẹ́ ṣe the same mistakes tí bàbá wọn ṣe wọn ò fẹ́ ṣe the same mistakes tí ìyá wọn ṣe wọ́n ń lọ fún counseling wọ́n ń lọ fún therapy wọ́n ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ àti olóye wọ́n fẹ́ níyà àwọn títí wọn kí wọ́n bímọ wọn fẹ́ máa ṣe káàkiri ẹ tẹ̀mọ́ pé generation ayé ìsìn làwọn obìnrin wọṣọ tó ṣí àyà sílẹ̀ ṣí aṣọ tó aṣọ tó ṣí ìdí sílẹ̀ àwọn ọkùnrin tá a rò pé wọ́n jẹ́ adìyẹ funfun tí wọ́n mọra wọn lágbà àwọn ló ń fojú sí ibi táwọn obìnrin ti ń ṣe ara sílẹ̀ tó ń ṣe ọyàn sílẹ̀ yẹn ṣé àwọn ọmọ kéékèèké yẹn lóòótọ́ generation wọn ni ṣùgbọ́n tó bá ti náwó gan ìkànnù wọn báyìí nínú àwọn ọmọ yẹn ìyẹn náà máa fi ń ṣe ìyàwó tí tí tí tí tí tí wọ́n mọ̀ nǹkan tó ń fẹ́ tẹ bá jókòó pẹ̀lú wọn wọ́n máa tó bẹ́ẹ̀ pé ìdí ògbó yóò bá ní wọn tó pé ìbò ló sọ òyìnbó tó yẹ pé ló máa máa sọ. So ipe aunty I, I just wanna have you know build my ṣe tẹ́ bá dé ìjókòó tìyàwó ẹ̀ náà wọ́n á sọ̀rọ̀ lórí pípé ṣé wàá rí káwá láti forty six oh my god jésù gbà mí mo dé ni o àbí ká máa sọ pé kọ́ máa lálẹ́ gbà wá torí kò tiẹ̀ yé mi títí lọ wọ àwọn tó wà ní fifties títí lọ wọ sixties ẹ̀rí ọkùnrin sixty míì ẹ bá pè wọ́n jókòó pé kí lẹ́ ń fẹ́ gangan lọ́dọ̀ obìnrin kò ẹ lè rí kankan tó tangible pàtó dìmú báyìí nínú nǹkan tó bá sọ irú ẹlòmíì a máa sábà sọ̀rọ̀ ọyàn ìdí ṣé ọ̀rọ̀ ọyàn àti ìdí nílé ayé ni ẹ̀yin ò mọ nǹkan tó ń pè ní family values ni nǹkan tó lóyìnbó ń pè ní family values ẹ̀yin ò mọ tẹ̀yìn wù wọn bíi pé nǹkan kékeré nínú ilé àwọn nǹkan tí gbogbo àtijọ́ ń sọ látàlẹ́ àná yìí náà ni o fìrì wọ́n ti gbéra wọ́n ti kó ńbẹ̀ wọ́n tún ti lọ bá obìnrin míì bíi pé ká máa sọ wípé ibi tútù tí ọpọlọ wọn bá máa bá sí wọn ò lè tọ́jú ọmọ wọn ò lè wẹ̀ fọ́mọ wọn ò lè múra fọ́mọ wọn ò lè bẹ́ẹ̀ ṣe kankan nulẹ̀ kọ́ dáná gan ogun ni kí wọ́n gbà ẹ́ lọ́wọ́ ìyànjú wàhálà ni the only thing ni pé bó ṣe ń jókòó sórí Facebook ọmọ ẹ jókòó sórí TikTok jókòó sórí látàárọ̀ dalẹ́ àwọn ọ̀yàn ọlọ́yàn ìdí onídìí tó bá máa wí kábọ̀ wọ́n máa dámúkọ àwọn ìyàwó lówó ah ìwọ obìnrin yẹn ló fi ìta wọn tí ọkọ ẹ̀ ò bá tọ́jú ẹ̀ ṣé ó máa hun ìwọ ó máa dá lójú títì ẹ̀ tó máa ló fi ìtì ẹ̀ ẹ̀yin náà ti gbọ́ nísìn inú mi dùn pé ẹnu ọkùnrin ló kù ti jáde kò kún iṣẹ́ inú mi mo dẹ inú mi dẹ̀ dùn fún àwọn àǹtí tó kí odù ifá nísìn ẹ mọ̀ pé mo sọ fún yín mo ti gbọ́ kinní yẹn tipẹ́tipẹ́ lẹ́nu bàbá àgbàlagbà kan tó kí ifá yẹn tó kí lórí pé kí ọkùnrin máa kó obìnrin báyìí ó kí ìyàwó kan ní pátápátá ẹ̀ ó tún padà sí nǹkan tí gbogbo wa ń sọ náà ni pé ìyàwó kan ló dáa ṣó ti yé yín méjì ó ní bó ṣe jẹ́ tó bá ti torí ẹ̀ta ó ní bó ṣe jẹ́ títí kan mẹ́fà ó wá di méje ó ti dàjẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá gbá rìsáàjẹ wàá kọ ìwọ náà wà ní àárín àwọn àwọn tí wọn ò ní mọ̀ gbogbo yẹn kàn máa sọ pé it's fetish it's fetish ó kàwé kò sọ pé kó má mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìṣẹ̀ṣe àti àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá náà anyway ìyẹn kọjá lọ kó tó di pé a gbé dadi ṣé kìí ṣe pé dadi ti sùn ṣá dadi Christopher ẹka ẹka arasa bàbá bàbá ti sùn. ẹ káàárọ̀ ah tàbí òṣù jẹ́pẹ̀tẹ̀ wọ́n mú jáde. Tájú ò máa sun. Mọ́jọ ẹjọ́ mo fẹ́ kí n kàn sílẹ̀. Ìyá mi ò sùn mo gbọ́ mò ń lánàá ni. Ó máa ti di twelve thirty lọ́dọ̀ yìí. Ah yes, uh, there is a lady tẹ́ ń pè tí mò ń rí àjíkẹ́ below me. Mo rò yí pé eh, eh. àti àjíkẹ́ ó yẹ kó ti sọ̀rọ̀ uh, much longer than earlier than this so mi ò but she is been patient so ẹ jẹ́ kẹ́ni yẹn sọ̀rọ̀ before me. ṣé mo pe nẹ́tíwọ̀kì yẹn já dókítà lulẹ̀ so ìgbà tí dókítà máa wá fi padà àti àjìkẹ́ ló yẹ kó sọ̀rọ̀ so dókítà wá sáré bẹ àti àjìkẹ́ pé kí àti àjìkẹ́ má bínú pé nẹ́tíwọ̀kì já àwọn lulẹ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. reason tẹ́mi ṣe ń tẹ̀ kí n sì ni pé kí n dìfà fún àti àjìkẹ́. Uh, no àti àjìkẹ́ ti sọ̀rọ̀ sáà wọ́n ti sọ̀rọ̀ ok. àwọn ti sọ̀rọ̀ sọ pé sọ̀rọ̀ bá fún àwọn olókè odò fá fún wa ń sìn yìí. oh àmúmá àǹtí Ajike, are you still there? torí pé gbogbo ẹni tó fẹ́ yàwó kan ẹni tó fẹ́ yàwó méjì tó fẹ́ méje màá fẹ́ ẹni tó máa kọ́ mi ní àwọn steps wọ̀nyẹn tó wà very powerful something new tí mo gbọ́ lálẹ́ yìí màá fẹ́ kọ́. Okay now um, since tó jẹ́ pé èmi ló kàn uh, tàbá president to us pé èmi lọ́kàn <laughs> èmi lọ́kàn nísìnyí o. number one ni pé sorry, ń sọ̀rọ̀ polygamy. no ipe and ẹnu ó ti sàdádì ipe ṣe lóòótọ́ ni àwọn ọkùnrin wà polygamous by nature ọkùnrin Okay. Eh, mo ní feelings okay mi ò sọ pé mi ò sọ pé wrong o ní statement yẹn o or the way it is framed. àwọn èèyàn máa ń sọ ní àwa ní ká fi ṣe topic. ìyá mi ò mo mo agree mo understand. now polygamous simply means ọkùnrin tó ní more than ìyàwó kan. that's right. méjì mẹ́ta mẹ́rin. Mm. okay ṣé ọkùnrin wà polygamous in nature. Hmm. now ọkùnrin mo ní feelings pé mo rò pé mo gbọ́ lẹ́nu àǹtí àríkẹ́ nípa ọ̀rọ̀ pé in her comment that we probably should have used the word promiscuous in nature. Mm. so tí ọkùnrin bá prefa tó ń sùn káàkiri sùn káàkiri sùn káàkiri bó dẹ̀ ṣobìnrin náà ló ń sùn káàkiri sùn káàkiri a ní promiscuity nìyẹn ẹni tí ó lè hmm. kóra ẹ̀ níjàánu. Hmm. bọ̀ tó bá kan polygamy polygamy ní benefit tiẹ̀ ó dẹ̀ ní a hmm. lot of these benefits. benefit polygamy ní ti e, ìbílẹ̀ tiwa ní pé ọ̀tí áfíríkà ni wípé mo mọ̀ pé nàìjíríà yorùbá language là ń sọ̀rọ̀ èyí o mm-hmm. but ní yorùbá language wa tá à ń sọ yìí tá à ń rò pé nàìjíríà nàìjíríà ǹjẹ́ mọ̀ pé south america okay there are mm-hmm. um, kí ni mo di orúkọ country yìí mo gbàgbé ẹ̀ ó sápá mi lórí mm-hmm. there are over forty million no no excuse me over thirty million people níbẹ̀ tó ń sọ Yorùbá tó dẹ̀ jẹ́ pé mm. national language wọn is Yorùbá at this mm. point a ní mm. Nàìjíríà a ní also in some parts of our other countries tó jẹ́ pé wọ́n sọ Yorùbá so sometimes ẹ̀ rí àwọn orúkọ kan lórí program yìí tí ẹ máa rò pé orúkọ òyìnbó ni but àwọn aláwọ̀ funfun tó wá mo rò pé Brazil and two other countries in South America mo fẹ́ hmm. rántí ok àwọn náà sọ ah, Brazil Cuba, oh, and ah, yeah. there is another one uh, Cuba there is another one anyway tó jẹ́ pé wọ́n ń sọ Yorùbá ń bẹ̀ wọ́n wà lórí program yìí hmm. bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó ti drop sí forty nine thousand eight hundred people ló ń listen ti program yìí ní bí mo ṣe ń sọ̀rọ̀ yìí 599 ló wà directly connected to you but àwọn tó ń gbọ́ several thousands all over the nation the highest mo ti gbọ́ lórí lórí program it was about on the fifteenth about seventy-four thousand people 800 uh, all over the world anyway kì í ṣe tẹ́ ẹ̀ sọ lálẹ́ ni ẹ̀ now n ṣẹlẹ̀ ni pé polygamy is a lánàá wípé. àwọn ọkùnrin àwọn obìnrin pọ̀ láyé yìí ju àwọn obìnrin lọ dr bami ṣe quick research wọ́n sọ fún mi pé it's around fifty fifty worldwide hmm. nítorí pé àwọn ìlú kan wà tó jẹ́ pé ọkùnrin pọ̀ ju obìnrin lọ mo mọ̀ hmm. pé àwọn ìlú kan wà tó jẹ́ pé wọn ò fẹ́ bí ọmọbìnrin ìyàwó míì tó bá bí ọmọbìnrin ṣe ló dàbí tayé àtijọ́ tó jẹ́ pé ní Nàìjíríà wa ọ̀ní áfíríkà àwọn kan á bí àwọn kan á bí obìnrin wọn á decide láti pa obìnrin yẹn wọn nítọ́jú ẹ̀ wọn á lọ́kùnrin làwọn fẹ́ àwọn kan ń pa ọmọ tó bá jẹ́ ìbejì láyé àtijọ́ torí pé wọ́n á sọ pé ẹ̀mí kẹ́mí náà bá wá okay àwọn kan sì ń practice ẹ̀ towards the east àwọn ti Koran lọ́hùn tó jẹ́ pé wọn ò ń fẹ́ ọmọbìnrin tá a bá lọ sí Japan ní ayé ìsinyìí tá a tún lọ sí China ní ayé ìsinyìí àwọn ìjọba wọn ń bẹ àwọn ọkùnrin kan wá from all over the world especially from Africa kan wá bá àwọn ọmọbìnrin wọn sùn kan lè bímọ torí pé obìnrin ò pọ̀ so n tó ń ṣẹlẹ̀ náà ni pé nígbà tí obìnrin bá pọ̀ ọkùnrin lọ ní ibikíbi tó bá wà ó di dandan kó ọkùnrin fẹ́ more than obìnrin kan àwọn ìlú kan wà láfíríkà lénìí tó jẹ́ pé wọ́n ṣe òfin wípé ọkùnrin tó bá jọkùnrin ní ìlú àwọn òun láti fẹ́ more than ìyàwó méjì ok tó bá dẹ̀ fẹ́ méjì tó fẹ́ mẹ́ta tó fẹ́ mẹ́rin wọ́n á fún ẹ lówó àti wọ́n á fòbìnrin lówó láti lè support family yẹn ok so polygamy kì í ṣe tó burú ní ti ìbílẹ̀ tiwa nítorí Yorùbá dé ni pé àwọn bàbá wa tó ń ṣe pé àwọn bàbá wa tó ń ṣe àgbẹ̀ wọ́n mọ̀ pé dèmọ́ ọmọ táwọn bá bí ó máa nira wọn gbà tó bá kọ́kọ́ ń tọ́ wọn dà bí wọn tó ń tọ́ wọn dàgbà immediately tó bá ti lè bá bàbá lọ sóko báyà lọ sóko wọn á ṣe kí ni ọwọ́ àpọ̀ lórí oko tí gbogbo wọn dá the more people or persons tó bá ń ṣiṣẹ́ lóko the more the production wọn máa fi wà high ìdí nìyẹn tó ṣe ń fẹ́ obìnrin púpọ̀ so that uh, for commerce in those days láyé ìsinyìí ẹni tó bá fẹ́ lóun fẹ́ fẹ́ obìnrin púpọ̀ torí pé òun jọkùnrin kó ronú àpò ẹ̀ dáadáa kó ronú wàhálà ìdààmú tó máa wà pẹ̀lú ẹ̀ kó ronú ìjà àti àwọn obìnrin yẹn máa bára wọn jà. Eh, but most especially most dangerous thing ni pé kó ronú yín pé ìyàwó kan lè bínú kó dẹni tó máa pọmọ ìyàwó kejì ọ̀ tó máa ṣáájú burúkú sí i gbogbo orú nǹkan hmm. bẹ́ẹ̀ ló wà so irú tí mo ṣe ń fẹ́ eh, àti àjíkẹ́ màá wá yín kan mo fẹ́ odù fáìn láti ìkíní títí dé ìkejì yẹn ó wà very hmm. applicable so so ká máa sùn ta ká máa rìn ta ká ṣe tó bá wù wá ọkùnrin ń ṣe obìnrin náà ń hmm. ṣe dókítà dẹ̀ sọ fún wa pé obìnrin burú nínú ìwà yẹn ju ọkùnrin lọ ó kàn jẹ́ pé hmm. many times wọ́n á fọgbọ́n bò mọ́lẹ̀ láti ṣe tí mo support dókítà lórí yẹn now uh, àwọn ìlú kan wà even ní Áfíríkà wa tó jẹ́ pé àwọn obìnrin máa ń fẹ́ mọ́dàn ọkùnrin kan àwọn kan wà tó jẹ́ pé obìnrin wọn á ní ọkọ méjì ó kéré jù àwọn míì wà tó jẹ́ pé wọ́n ní mẹ́rin àwọn míì wà tó ń lọ́kọ méje àpè wọn á dẹ̀ máa bímọ jọ fún wọn wọn ò dẹ̀ wá ń kíyà pé àtọ́ta ni ó di ọmọ táwọn bí gbogbo wọn á rìgáàdì pé àwọn ọmọ ẹ àwọn làwọn ní except tó bá fi lè wú ọmọ wọn rí pé ojú ilé ìjọ ọtọkùnrin yìí dáadáa wọn láti jẹ́ pé òun ló ní ọmọ yẹn so ìyẹn náà wà ń bẹ tí òun ṣẹ̀ṣẹ̀. then àwọn kan sọrọ pé obìnrin rùn obìnrin rùn now àwọn obìnrin kan wà tó jẹ́ pé tó o bá ní ẹ̀kọ́ dáadáa nígbà tó ń dàgbà lọ́wọ́ especially lọ through ìyá wọn wọ́n lè máa rùn but ayé ìgbà tó jẹ́ pé èèyàn ń lo perfume láti fi cover òórùn ó ti lè pọ̀ jù fún obìnrin kó jẹ́ pé kí ni kó má rọ̀jú tọ́jú ara eh, eh, kó má rántí tọ́jú ara ẹ̀ or kó má lè perceive pé yes condition òun nìyí ẹni tí mo ti rí lórí internet àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Áfíríkà wa Nigerians wọn máa sọ pé o ìyá mi kọ́ mi dáadáa ìyá mi kọ́ mi pé ojoojúmọ́ several times a day ló máa fọwọ́ síbẹ̀ obìnrin ló ń sọ̀rọ̀ yìí o tó máa fọwọ́ ìkásídìhun tó máa gbóòórùn ẹ̀ tó máa fi lè gbóòórùn kékeré kan bá òun kíákíá òun lọ òun lọ wẹ̀ òun lọ fọ ara òun nìyẹn ok ṣèbí ìyá kan ló kọ́ tó fi mọ̀ yẹn so ńgbà tí yẹn bá bá ọkùnrin lò kò ní ọkùnrin ò ní ní problem kò ní ní complaint about irú èèyàn bẹ́ẹ̀ àwọn irú èèyàn bẹ́ẹ̀ wà tó jẹ́ pé wọn ò kọ́ wọn wọn ò mọ̀ now um, how about smelling okay ngba tí mò ń tọ́ àwọn ọmọ mi ọmọ mi ọkùnrin kan wà tó jẹ́ pé mo máa ń rí i tó jẹ́ pé òun máa ń ní ó máa ń ṣèjọ̀gbọ̀n nínú ilé púpọ̀ púpọ̀ ó wá jẹ́ kí nǹkan bíi ọmọ ọdún márùn-ún sí mẹ́fà tó wá dijọ́ Sunday yìí tí mo kàn wá lé tí ìkan nínú àwọn àbúrò obìnrin tó ń pariwo mọ́ tó ń bàjà tó mo bá jáde mò ń wò wọ́n ní pálọ̀ níbi tó wà ọmọkùnrin mi yẹn between five and six years of age ló ń sọ pé òun wọ́ndà kí ló dé tó jẹ́ pé tí obìnrin bá jókòó sórí chair kan tó ń bá lọ síbẹ̀ tó ń bá lọ gbóòórùn ibi tó jókòó sí tó bá dìde ibẹ̀ máa ń rùn hmm. ibẹ̀ máa ń rùn tàwọn àbúrò obì máa ń rùn tí ẹnìkejì gbogbo máa ń rùn so mo wá ra dákẹ́ mo wá pe ìyá wọn mo ní ṣèbó wà ń bẹ gbọ́n tọmọkọ ọmọ yẹn ń sọ ṣé o lè sọ pé bàbá ẹ̀ ló kọ ibo ló rò pé ó ti kọ́ ròyìn ó kọ lọ́wọ́ àwọn àwọn ọmọ tó ń bá rìn ní school àwọn ọmọ hmm. ọkùnrin. Mm tó ń sọ̀rọ̀ yẹn but basically mo wá pe àwọn ọmọbìnrin mi méjèèjì mo wá rán wọn létí pé àsìkò tó láti wẹ̀ o bọ́ sí bathroom torí pé láti gbà gbogbo àwọn ọmọ tí mo bí láti gbà tí ìyá wọn ti bí wọn wọn ti gbé wọn délé màá wẹ̀ fọ́mọ mi láti one week old títí títí di àwọn obìnrin yẹn nígbà tó ti di three years of age mo back off kó má bàa di pé state máa dé tó máa sọ pé ìwọ bàbá òun tọwọ́ bọ̀ dé àwọn ọmọbìnrin yẹn. Hmm. so màá ti gbọ́ wọn. dákì ẹ hold on sir ẹni ọkùnrin ṣe ti ń gbọ́ ìlú òyìnbó ni dákì wá o ṣe ti ń gbọ́ ara àwọn àlèpénípéni níjà ṣùgbọ́n ara àwọn commitment àti sacrifice tó wà nínú ìgbéyàwó nìyẹn o tó bá ti tó stage kan ìwọ ọkùnrin tó máa máa gbógun tìyàwó ẹnu lé tó máa sọ pé fifty fifty ta ló fẹ́ wẹ̀ fọ́mọ ẹ́ àgàgàgà kó ló jẹ́ pé mo obìnrin ló bí jọ ìmù kan kó jọ́ ọmọkùnrin tó bá ti tó stéèjì kan àwọn èèyàn máa fojú ẹ̀gbẹ́ kan wò ẹ́ ipò ṣe jẹ́wọ́ tí kì í ṣe pé bóyá ìyàwó ẹ kú tí kì í ṣe pé bóyá àìsàn gbéyàwó ẹ tíyàwó wà ń bẹ̀ ẹ́ ṣé ti rí so láti wẹ̀ fọ́mọ láti jẹ́ kó wọṣọ tó neat láti rí i pé yúnífọ́ọ̀mù wọn ó bá éèjì wọn lọ kó má di pé wọ́n tún ti ga ju yúnífọ́ọ̀mù lọ táwọn social services máa fojú sí wọn lára ní school ṣé ẹ ti rí i pé marriage and relationship all these things it takes so much commitment and sacrifice sacrifice ni o ó ti kúrò lórí pé èmi èmi àtàwọn boys afẹ́jọ jáde ó ti kúrò lórí pé èmi àtàwọn girls afẹ́raṣọ ká jáde ó ti wà àfi tó o bá jẹ́ pé bóyá o kàn bí wọ́n sílẹ̀ o kàn já bí agbá o kì í ṣàbíamọ́ ṣó ti yẹ yín torí nìkan táwọn èèyàn bá ń sọ mo máa rí àwọn pọ́ìntì kọ̀ọ̀kan dì mú tí mo tẹ̀ mọ́ pé ó ṣe pàtàkì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa níbi torí ẹlòmíì gan ò tiẹ̀ mọ̀ nǹkan tó jẹ́ parenting torí tó bá mọ̀ the importance of parenting ni kò ní máa easy fún àwọn ọkùnrin kan láti dédé máa nǹkan kékeré ló máa ṣẹlẹ̀ ní ilé o irú nǹkan tó ọmọkùnrin kékeré yẹn sọ tó ní kí ló dé tó yẹ pé ibi tó obìnrin bá ti dìde àwọn ẹ̀gbọ́n ẹ̀ ní o àbọ̀wọ̀n àbúrò ẹ̀ kí ló dé tíbẹ̀ yẹn hùn ṣó ti yín ṣe rí pé ìwọ ọmọ dádì yẹn nísìn àti dàgbà dáadáa nísìn nísìn òun náà ti máa ṣàbíamọ forty four years forty four òun náà ti máa ṣàbíamọ lójú títẹ nísìn kò lè jọ lójúmọ́ even gan kí aṣọ ìyàwó ẹ̀ máa hùn á kó aṣọ ìyàwó ẹ̀ sí washing machine lábáyàwó ẹ̀ fọ kọsọ ti ní understanding ni pé ìgbà míì ó lè jẹ́ discharge ìgbà míì ó lè jẹ́ period ni you understand ṣùgbọ́n ní tí ò tẹ̀ nẹ́kọ̀ọ́lé tí ò mọ̀ nǹkan kan nǹkan kékeré bóyá ibi tí girlfriend ti dìde àbí ìyàwó tó ti dìde ibẹ̀ yẹn wò báyìí kí ìyàwó tó dé láti ibi iṣẹ́ ó ti kẹ́rù ó ti kúrò lé àwọn ọkùnrin mi máa ń kúrò lé torí nǹkan tí mò ń sọ yìí wọ́n máa ń páàkì kúrò nulẹ̀ nígbà tí wọ́n ní understanding of the anatomy wọn ò ní understanding of the woman body wọn ò ní understanding of family value ìrìn àjò lọ́kùnrin lóbìnrin ó jìnà pátápátá sí pé ọyàn ńlá okó ńlá òyìdí ńlá fẹ́ yín sùn o ó lọ geere báyìí ni dájú má bínú sẹ ẹ continue. no mo dúpẹ́ àpẹ contribute ṣe rí nígbà tí mo máa ń kó àwọn ọmọ àkọ́bí mi ọkùnrin ni èmi ni mo wẹ̀ fún títí títí ó fi di eight years of age mo dẹ̀ regret ẹ̀ torí pé ó gbà tó máa fi di twelve years mo ṣáà máa ń mọ̀ pé tó bá di Saturday tí gbogbo aṣọ bá ga lọ uh, over 300 pieces of clothing uh, sometime ni uh, washing machine dẹ̀ máa ṣiṣẹ́ látàárọ̀ dalẹ́ ni so tí máa kó gbogbo aṣọ wọn tí mo ń dà sínú washing machine mo ṣáà rí i pé ṣòkòtò yìí rùn ó ń rùn usually mo wá turn ẹ̀ inside out mo wá rí i pé ọmọ mi twelve years of age tó bá lọ sí toilet ní school tó yàgbẹ́ tán kò kí lo toilet paper kò kí clean up bákan wọ ṣòkòtò ń lọ nìyẹn ibẹ̀ ni mo ti wá bẹ̀rẹ̀ sí ní sọ pé nà eléyìí ò ní ṣẹlẹ̀ but mo realize pé ẹ̀bi mi ni èmi ni mò ń ṣe gbogbo cleaning yẹn fún wọn tó bá di pa àjọ lọ síta tá a lọ sí grocery store tá a lọ sí church tá a lọ sí anywhere any of our ọmọ mi wọ́n ti ń dàgbà èmi ni máa mú wọn dání àtọkùnrin àtobìnrin lọ sí bathroom to make sure pé wọn ò ní jókòó lórí eh, péèlì eh, bathroom tí gbogbo èèyàn ń tọ̀ sí kó máa kárùn-ún tí máa ṣe gbogbo yẹn fún wọn so ìyá wọn unless ó bá jẹ́ wọn jáde tí mi ò sí mbẹ̀ ìyá wọn máa ṣe kì í ṣe pé mo ní ìyá wọn wrong èmi kàn sọ pé èmi fìyẹn ṣe duty mi ẹ jẹ́ kí wọ́n á lọ sí ọ̀rọ̀ míì ṣe rí àwọn ọmọbìnrin méjì tí mo ní the first one bẹ̀rẹ̀ sí ní ṣe period at the age of twelve the second one which was the last one the last one is about thirty-seven thirty-six years of age lẹ́nìí tó jẹ́ pé thirty seven tó jẹ́ pé at the age of eight ló bẹ̀rẹ̀ period rẹ̀ nígbà tó dẹ̀ bẹ̀rẹ̀ period rẹ̀ kò sí ìyá wọn lọ́nà roof mi at that time èmi làwọn ọmọ mi máa wá bá pé inú rún àwọn ohun àwọn nídìí páàdì o àwọn nídìí uh, egbògi àwọn tí mo dẹ̀ máa make sure pé mo lọ rà á tó bá ń lọ school láàárọ̀ nígbà tí màá ti máa jí láti nǹkan bíi four thirty láàárọ̀ màá make sure pé every child nínú ilé mi ó ń láti wẹ̀ every day ó ń láti fọ ẹnu ẹ̀ brush mouth ẹ̀ every day and àmì wọ́n mọ̀ pé pẹ̀lú ẹgba ni màá dúró fún etí ò bá kán máa waste time mi àmà time ẹ̀ ni but on the other hand nǹkan mo máa wá màá mọ́ ọmọ lọ sọ hospital pé eléyìí ló ní period eh, ẹ pè ní menstrual period uh, pain inú run ara wọn ò yá kò tiẹ̀ jẹ́ kò lè gbọ́wọ́ kò lè gbẹ́sẹ̀ ó yá lọ hospital tó jẹ́ pé ọmọ ọdún mẹ́jọ ọmọ ọdún mẹ́wàá wọ́n ń fún ní àwọn egbògi tablet tí máa lò ǹjẹ́ ẹ̀dẹ̀ wàá mọ̀ pé irú àwọn tablet yẹn ó jẹ́ contraception tóbìnrin ń lò kó má bàa lóyún ní prescription ni pé ọmọ ọmọ ọmọbìnrin kékeré ó ní menstrual period pain tó jẹ́ pé inú máa máa rún prescribe fún wọn nìyẹn wọ́n wá bá mi tó bá nídìí medication tó bá nídìí pad tó bá nídìí anything àwọn mọ̀ pé màá gbà fún màá gẹ̀tẹ̀ fún ọ. then uh, ẹ̀rọ abìnrin kan sọ̀rọ̀ ní ìjọ́ mélòó kan tí àǹtí Fọláṣadé repeat wípé ah, mi ò fẹ́ dárúkọ kí n má tún ṣe anybody. ìpè sọ pé tóbìnrin bá ọkùnrin bá ń dàtọ̀ sáwọn lára dàtọ̀ sáwọn lára ó máa ń kọ̀ sí pé kí àwọn máa rùn ok oríṣi àtọ̀ mẹ́ta ló wà classified pẹ̀lú mi ò ń ṣe psychologist o mi ò dẹ̀ ń ṣe gynecologist but nínú sciences a rí a rí ìdí tó pé oríṣi àtọ̀ mẹ́ta ló máa ń wà ló ń wà fún obìnrin tó tọkùnrin ń dà sára obìnrin èyí tó clean clean clean tí wọn ọkùnrin bá wà tó o mọtí tó o mu sìgá tó o mu gbó tó o lọ máa ṣe gbogbo àṣemáṣe wọ̀nyẹn torí gbogbo ohun tá à ń jẹ yẹn ẹ ti gbọ́ lẹ́nu àwọn obìnrin pé ó máa ń ní òórùn tó dẹ̀ máa affect àtọ̀ ọkùnrin bóyá àtọ̀ yẹn máa clear o bóyá máa brown bóyá ó máa lẹ́ yellow ọ̀dàkọ gbogbo irújẹkújẹ ọkùnrin wọ̀nyẹn ní tá à ń dà sára obìnrin ló ń ní reaction lára wọn. ó dẹ̀ máa ń kọ̀ọ̀sì infection fún wọn ó dẹ̀ máa ń kọ̀ọ̀sì òórùn fún wọn bọ̀ tó bá jẹ́ pé àtọ̀ ọkùnrin ọkùnrin àti obìnrin fẹ́ra tí àtọ̀ ọkùnrin yẹn bá dáa tó bá bá obìnrin yẹn lára mu ẹ̀ẹ́rí bóbìnrin yẹn máa máa dán láwọ̀ ó dẹ̀ máa máa yọ̀dí sí i ó máa máa yọyàn sí i ìyẹn kò dẹ̀ ní ní wàhálà kankan àtọ̀ pẹ̀lú àtọ̀ ọkọ ẹ̀. kò dẹ̀ ní sí pé ah, ó ti dà sí mi lára ara ń rí mi ọ̀ ara ń yún mi àwọn kan wà tó jẹ́ pé tí wọ́n bá gbogbo wà pẹ̀lú ara wọn every time tí ọkọ bá bá obìnrin obìnrin yẹn sùn lóbìnrin yẹn máa máa ní trouble tó máa ní rashes tó máa ní breakout àwọn doctor àwọn gynecologist á sọ fún wọn kíákíá pé ìwọ obìnrin dùn láti fi rí ọkùnrin báyìí sílẹ̀ nítorí pé kí ni àtọ̀ ẹ̀ kò bá ẹ lára mu so mo kò fẹ́ touch on that àárá àwọn ẹlòmíì obìnrin míì tó lè sọ̀rọ̀ mọ́ lórí irú nǹkan bẹ́ẹ̀ now mo wá lead mi láti sọ̀rọ̀ nípa kí ọkùnrin máa ní òun plate òun plate disease ni o uh, yeast infection ni o gbogbo kinní wọ̀nyẹn mo lèmi ṣe ń sọ pé ìwọ ọkùnrin tó lọ gbẹnu ẹ láti máa lábẹ́ abẹ́ẹ̀lì ẹ òun kọ òun òun òun ba yé ara ẹ jẹ́ ni torí sometimes tó bá ṣe pé cancer cervical cancer ovarian cancer or um, well, mo ti sọ cervical tó ń gbẹnu síbẹ̀ tó ń la gbogbo àwọn cancer cells yẹn ló ń lá sẹ́nu ara ẹ. E ara lílá yẹn máa ń lead sí mouth cancer tongue cancer na mouth and tongue cancer the fastest way ni ẹni tó ń mu sìgá ẹni tó ń mu gbó ẹni tó ń mu tábà àwọn yẹn quick quick ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ lẹ́nu wọn the next one tó quick ni pé àrùn tó wà nídìí obìnrin ń àrùn à ń bára wa sùn fún ọkùnrin tó ń gbẹ́nu ẹ̀ sídìí obìnrin tó ó lè ní kó lè wà high ọ̀ obìnrin tó ń gbẹ́nu ẹ̀ sí irinṣẹ́ ọkùnrin tó lóun gẹ̀ẹ́tẹ̀ kiri kan òun risk life rẹ̀ torí pé a lead to some mouth tongue or uh, or cancer ọ̀nà ọ̀fun or cancer of the windpipe ó dẹ̀ máa lead sí cancer of the stomach so once o bá ti jẹ́ irú àwọn cancers wọ̀nyẹn wọ́n wà very very difficult to cure and kó tó ṣe é in less than one week wàá mọ̀ lọ́nà fún ẹ pé nǹkan kan àjèjì kan wà ń bẹ̀ tó ti ń develop kò dẹ̀ easy láti cure so ẹ jẹ́ ká fi èmi máa ń sọ wípé irinṣẹ́ tólúwa ṣe lábẹ́ ọkùnrin àti lábẹ́ obìnrin lolúwa ṣe fún iṣẹ́ yẹn láti bára ẹni lò pọ̀ nígbà tó bá ń di ẹnu òkè olúwẹ̀ ń kọjá àyè ènìyàn láti ẹnu yẹn ó dẹ̀ máa ń débi tí wọ́n máa fi ṣe ọkùnrin máa ṣe tọwọ́bọ̀ tọwọ́bọ̀ tó máa fi sí mú tó máa develop problem ẹ̀sọ́ ọ̀nímú tó máa fi sójú mo fọwọ́ ra ojú tó máa lead sí major eye problem uh, major eye sickness and ẹgbà tó bá yá àlọ́ta ló ń ṣe wá well àwa la fọwọ́ ara wa fa ọ and then the next one tí mo fẹ́ sọ ni ọmọ rẹ to learn mo gbọ́ tẹ́ ọkọ sọ̀rọ̀ ní alẹ́ yìí nípa àwọn ọmọ wípé mo rò pé dókítà náà sọ wípé ọmọbìnrin between thirteen and sixteen years of age those are my normally teenager bàbá àti ìyá àsìkò tó dáa jù láti kọ́ ọmọbìnrin ní iṣẹ́ ilé home economics bó ṣe ń ṣoúnjẹ bó ṣe ń bá máa ń lò quickly láti fi lè kọ́ ọmọ nìyẹn nígbà tó bá ń wọ fifteen sixteen eh, seventeen eighteen ìgbà yẹn náà ronú wípé àwọn ní boyfriend àwọn fẹ́ lọ máa bára wọn kọ sùn àwọn fẹ́ ó become difficult láti kọ́ wọn at that age fún ọmọkùnrin ọmọkùnrin become nígbà tí a bá bí ọmọkùnrin ó máa wọn máa wà attached to ìyá wọn an example is nígbà tí mo ní àkọ́bí mi ni mo mo ti ka kíní yẹn psychology ọ̀ǹtí tí mo wá ń rí fúnra mi ọmọ mi ọdún méjì ọdún mẹ́ta á rọjú koko mọ́ mi bẹ́ẹ̀ ni kò máa bá mi jà yìí pé kí n kúrò lọ́dọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ìyá òun òtítọ́jú wọn bìlíìfù pé àwọn làwọn òun ìyá ẹ̀ wọ́n fìlì pé àwọn làwọn lọ́kọ ìyá wọn wọ́n fẹ́ràn ìyá wọn ju ti bàbá wọn lọ bàbá wọn lọ but nígbà tó bá ẹ ẹ bóyá yìí náà ti rí example yẹn now can you make another example téèyàn bá ní àwọn ọmọ kéékèèké tó ṣe jẹ́ pé wọ́n lọ bí ọdún kan tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nígbà tẹ́ bá dọ́wọ́ ọmọ yẹn tẹ́ bá sọ fọ́mọ pé ṣé màmá ṣé mọ́mì bóyá ẹ ti gbọ́ rí ọmọ yẹn gbọ́ tí ìyá ẹ sọ fún un a sọ pé bàbá a ní dáàdì no no no that's not what we said we said we need to say mama ọmọ yẹn a sọ pé dáàdì títí dèní ni mi ò mọ ṣe mọ reason tó jẹ́ pé bàbá wọn náà máa pè kì í ṣe ìyá ìyá náà dẹ̀ wà around most of the time so láti ní sùúrù kankan mọ̀ yìí pé then nígbà tó ọmọkùnrin tó bá jẹ́ ọmọkùnrin ni nígbà tó bá ti di eight years of age between eight and twelve years of age ní ìyá àti bàbá lè kọ́ ọmọ ní home economics báwo náà ṣe ń gbálẹ̀ báwo náà ṣe ń fọlẹ̀ báwọn náà ṣe ń fọ bathroom báwọn náà ṣe ń fọ wo ìgbà yẹn at least around eight to ten years làwọn ọmọkùnrin máa ń fẹ́ dúró ti ìyá wọn wọ́n máa identify pẹ̀lú ìyá wọn bí ìyá yẹn ṣe máa fọgbọ́n kọ́ wọn ní bó ṣe ń ṣoúnjẹ nìyẹn tí wọ́n bá ti fi lè mọ́ kíní yẹn between eight and ten and twelve years of age kò sí tó lè gbà kúrò lọ́wọ́ wọn láéláé ọkùnrin àti obìnrin tẹ́ bá ti lè kọ́ wọn before twelve years of age ok ní bọ́n ṣe ń fọ ara wọn kọkùnrin mọ̀ bó ṣe máa fẹ́ abẹ́ ẹ̀ àwọn ọmọ tèmi nígbà tó bá ti ń di two years of it three years of it màá sọ fún àwọn daughters mi pé kó gbọṣẹ kó fọṣẹ ẹ̀pà ọwọ́ ẹ̀ ń bì wash your people wash your people lọ́ba mo máa kọ bọ́ ṣe máa fọwọ́ sí ìdí wọn tó máa fọ ìdí wọn bí ìgbà tó ń ṣeré ni wọn ò mọ mí nìyẹn but wọn ò sọ bá ti kọ́ ẹ̀ dàgbà ó di pé obìnrin ń rùn obìnrin dọ̀tí wọ́n ní boyfriend ni o wọ́n lọ́kọ ni o wọ́n ìyẹn á ti mọ́ wọn lára so ẹ jẹ́ kí n fi sílẹ̀ torí pé ilẹ̀ ti ṣú thank you. ẹ ṣe gan ni dáàdì ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún wọn ẹni tí ẹ kọ́ sọ̀rọ̀ yẹn ti lọ́ọ́